people are being brought from Saudi Arabia to be treated in UCH. Mm. And we are the Saudi ones, Arabia? Yes. Ọba Saudi Arabia wọ́n ti wá treated ní UCH. Hmm? Wow. So ẹ tún béèrè lọ́wọ́ ẹlòmíì. Unfortunately, we are now the one carrying access to India. Ibadan. Ìbàdàn jẹ́ ilé fún mèremère ṣé tẹlifíṣàn àkọ́kọ́ ni ká sọ ni àbí yunifásitì àkọ́kọ́ tàbí ilé gogoro àwòṣífìlà tó jẹ́ àkọ́kọ́ rú ẹ̀ nílẹ̀ adúláwọ̀ lónìí nǹkan tá a fẹ́ sọnù fídíò yìí ni àwọn ibi tẹ́ ẹ lè lọ tẹ́ bá wá sí Ìbàdàn àti nǹkan tẹ́ ẹ lè fi ten dollars rà ní ibi yìí ibi àkọ́kọ́ tí máa recommend fún yín tẹ́ bá wá sí Ìbàdàn ó ní a sí Odua Museum and Hall of Fame Odua Museum and Hall of Fame jẹ́ ìrìn àjò lọ sí ayé tó ti pẹ́ ní nǹkan bíi fifties and sixties ní orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ ni mi ò sì tí ì rìn irú ẹ̀ rí bó tiẹ̀ ṣe pé mo ti rìn ìrìn àjò lọ síbi tó jìnnà tó gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Asia Odua Museum wà ní àjà kẹrìnlélógún Cocoa House ní ìlú Ìbàdàn. So that was why tẹ bá rí ẹ rí tẹ bá wà tó fọ. Otan, Iresiada, and the Bayelsa town shall be ceded by the Confederates to Ibadan. to compensate Ibadan fún activities eh, wọn. So ìgbà tí kìnìún sáà dogun, ó di I mean they fought it for sixteen years. They tán ní Kiriji war. Wọ́n ṣí Odua Museum and Hall of Fame ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2013 ọ̀mọ̀wé Wọlé Ṣóyínká ni wàá ṣí ní ọjọ́ náà wọ́n dẹ̀ sọ pé àwọn ṣí Odùduwà fún lílo ọmọ ènìyàn orúkọ àwọn olùdarí um, Oòduà investment náà ni àwọn tẹ́ ń wò yẹn yàrá àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ dé ní ibi tá a wà yìí. ṣé yàtọ̀ skin kìíní nìyẹn skin ẹ eh. ṣé wọn pé kì í ṣe irú ilé tá à ń gbé ní láyé àtijọ́ hmm. thatch houses ni and it's, it's it, I mean it, it was always uh, or should I say it's always cool. Ah, the fan. Then development one was colder than this in the past. and wo ń sìn? Ìjọ́ láti rí ìmọ̀ tó jábọ̀. Wọ́n fẹ́ràn bọ́n ṣe fi iná ìṣe àtùpà. Ó máa fún yín ní um, fíìl pé ayé ìjọ́un ni ẹ wà. Passage níbi tá a tó máa lead wa lọ sí the first room ní museum yìí yàrá márùn ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó máa mú yín wọ̀ kó tó di pé a máa bọ́ sí ìta lórí òkè tá a máa wo ìsàlẹ̀. ejifi dey just plan a coup d'etat wọ́n ṣe pa àfọ̀njá nìyẹn for two weeks kí àfọ̀njá ti kó àwọn yorùbá gan ọmọ ipa àfọ̀njá ti kú nílọrin so uh, uh, and then uh, lẹ́yìn ìgbà tán wọ́n á mọ̀ tán as God would have it now within six months also. aṣọ kíjì pa kí ni hmm. kíjì pa. Um, um, wọ́n máa ń those days aṣọ common nílẹ̀ Yorùbá so wọ́n máa ń wọ̀ ṣeré wọ́n dẹ̀ ń wọ̀ lọ sóko wọ́n dẹ̀ ń the reason tó fi ṣe é pé the reason tó fi ṣe é ni pé láàárín àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ wọn ò ní fẹ́ wọn ò ní fẹ́ sábà fẹ́ fọ aṣọ wọn so it can stay for long ọ̀nà ṣe pa láró. so yàrá kejì òní ibi tí a wà yìí ẹ jẹ́ ká wọ yàrá kẹta ṣẹ́rí yàrá kẹta a bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan máa rí ń ni àwọn tẹlifíṣàn ayé àtijọ́ onílẹ̀kùn tó máa ń fi kọ́kọ́rọ́ tì àti àwọn nǹkan tẹkinọ́lọ́jì tó kọ́kọ́ dé ilẹ̀ yorùbá àwọn ní nǹkan máa rí ní yàrá kẹta. ìwà tó bí mi panel you wouldn't have approved it that's why today there is one uh, yellow something like sun mm. that they shouldn't have removed it nínú mm, ẹgbà yẹn. Mm, tọ́rì mi. nǹkan tó ń sọ fún ambi báyìí ni pé um, bí òórùn yẹ́lò wà nínú flag nàìjíríà tẹ́lẹ̀ pé kò yẹ kí wọ́n yọ. but you know he was in the category of Stanley Stalimati of England mm. and uh, Pele of Brazil mm. but unfortunately he died very young at the age of forty-five ah, wow. in nineteen seventy-two. Ah, bí a ṣe ń bá ìtàn yìí lọ ṣe yàrá kẹrin yàrá karùnún níbi tí a fẹ́ wọ̀ nísìn níbi láti máa wo sinimá bí nàìjíríà ṣe gba òmìnira bí wọ́n ṣe dá tẹlifíṣàn àkọ́kọ́ sílẹ̀. so it's very unfortunate for us TB, i mean you can see how they drawn us back. Mm -hmm uh, look at we got the first television as far back as 1959 mm. and DSTV has to come to us from South Africa. so ẹ rí i pé àwa gan rí oríṣiríṣi nǹkan tó yà wá lẹ́nu ṣùgbọ́n um, tẹ bá ti kúrò ní yàrá karùn-ún ẹ máa wá sí ìtàǹbì orí òkè ajá kẹrìnlélógún náà níbi tá a ṣe wáyé níbi tí ẹ ti máa rí gbogbo Ìbàdàn bí Ìbàdàn ṣe fẹ̀ tó ẹ máa rí àwọn brown roof tí ẹ fẹ́ràn láti máa rí nípa Ìbàdàn yẹn gidigidi gan ibi báyìí wà lára àwọn ibi tí mo láìkì jù nínú gbogbo trip yìí nítorí pé kí ni tó máa ní kí n san owó láti wá sí ibi báyìí máa sọ tó two million naira tó bá yẹ pé èmi fẹ́ sọ èyí tí màá fi san ṣùgbọ́n láti wá sí orí òkè ajá tí mo wà yìí owó tí mo san ju three hundred naira lọ ẹgbẹ̀rún mẹ́ta náírà ni owó tí mo san ìsàlẹ̀ ní ẹ̀hún yẹn ìsàlẹ̀ nísàlẹ̀ ní dùgbẹ́ ibí yìí ní commercial area major commercial area ìlú Ìbàdàn ní Cocoa House and ẹ lè rí gbogbo àwọn ọ̀páàní ẹ máa wo um, field olùbàdàn um, oríṣiríṣi ìbílẹ̀ máa máa wo láti bíbá yìí òun ni ẹ ń wò yẹn ẹgbẹ́ ẹ̀ níbi apá ọ̀tún mi ní bíbá ẹ̀ ní Fẹ́mi Johnson wà ibẹ̀ ni um, ilé gíláàsì tẹ kọ́kọ́ rí tàṣù níbẹ̀rẹ̀ fídíò yìí Fẹ́mi Johnson ni wọ́n ń pè ibẹ̀ yẹn ẹgbẹ́ ẹ̀ Heritage Mall wà ẹ lè wo múvì ní ẹgbẹ́ ẹ̀ ń yẹn náà so àwọn nǹkan tí a rò pé ẹ lè ṣe tí ẹ bá wá sí Ìbàdàn ní àwọn ilé ṣe rí bíbá yìí mi ní parọ́ fún yín ẹ ní nǹkan kan láti regret by the time tẹ máa fi kúrò níbí the major feelings táwa nígbà tá a máa fi kúrò ní pé kí ló dé tí ò ń ṣe ọdún 1960 nígbà tí gbogbo nǹkan dá ní mo wá sáyé mo dẹ̀ mọ̀ pé feeling tẹ́yìn náà máa ní nìyẹn nítorí pé kí ni gbogbo nǹkan rọrùn bẹ́ẹ̀ ni mo ti realize pé wọ́n ti ba ìlú ìjẹ́ oríṣiríṣi ìtàn náà sọ fún wa wọ́n sọ ìtàn ìlọrin wọ́n sọ ìtàn oríṣiríṣi ìlọ oríṣiríṣi ìtàn yorùbá ni wọ́n sọ fún wa ṣé wàá rí ìgbà tá a kúrò níbí àwa ní ehm, kòkódùn ní ẹ̀wò tó ní swimming pool ní ìsàlẹ̀ ẹgbẹ́ ká lọ ṣe fàájì díẹ̀ mo ti ní kí àwọn ọ̀rẹ́ mi kan máa bọ̀ ẹja máa lọ sí kòkódùn. conclusion mi ń pa Odua museum and hall of fame ni ìròyìn ọ̀tá àfojúbà kò sí iye ọ̀rọ̀ tí mo lè sọ tó lè justify feelings tẹ́ máa ní fúnra yín so ibi tá à ń lọ sìn ni à ń pè ní Cocodome ẹ jẹ́ ká wo iye nǹkan tá a lè fi ten dollars ra ní ibi báyìí. so ibi tí mo wà ń sìn ní Cocoa Dome ní Dùgbẹ̀ and nǹkan tí mo ń wò directly níwájú mi ní Cocoa House directly bíi um, thirty feet síbi tí mo wà ní um, Cocoa House wà so mo ní ọ̀rẹ́ mi kan wà níbí báyìí láti Èkó lórí channel wa Dodo Flakes and uh, mo fẹ́ bí láwọn question nípa Èkó àti Ìbàdàn so Mr. Martini what's up now. Oh, okay. <laughs> so mo mo mọ̀ pé um, o ti gbé Ìbàdàn rí dáadáa. láti bí ọdún mẹ́jọ sẹ́yìn. láti bí ọdún mẹ́jọ sẹ́yìn. question tí mo mọ̀ tí àwọn èèyàn máa ń béèrè jù lórí Google nípa Ìbàdàn ni pé ṣé Ìbàdàn safe? Ah, mo wá fẹ́ kó o sọ fún wa ṣé Ìbàdàn safe? ẹ̀yin ará mi nílé Ìbàdàn ó safe ó dẹ̀ dùn ẹ lè wá kẹwàá jayé problem. how long ló ti wà ní Ìbàdàn? mo ti wà ń bàdàn láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn màdẹ́sí mo dẹ̀ ṣì ní ọ̀sẹ̀ mẹ́ta sí láti ìkọ̀sí mo wá sí bàdàn wá ṣiṣẹ́ so o sọ pé o ti wà ń bàdàn fún bí um, ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ṣé o ti ṣé èèyàn kọ́kọ́ ti àtàkẹ́ àbí èèyàn kọ́kọ́ ti so ìbàdàn uh, save hundred percent. hundred percent ó save mò ń lọ mò ń bọ̀ ṣèbí làwà tá ń ṣe ìfàjì wọn bí. ẹ níbi tá a wà ní orí ọ̀gan ìbàdàn gangan láwa yìí. firstly mo fẹ́ kí a mọ eh, nǹkan tí ten dollars tó lè rà ní èrò bíbá yìí wọ́n máa mú bíìlì wá wá ń sìn nǹkan tá a ti rà ní ehm, ṣàwámà méjì omi méjì pẹ̀lú coke méjì so a máa try láti wo iye tí ten dollars nǹkan tí ten dollars Ten dollars. um, ten dollars would be like um, four thousand be four thousand eight hundred ní black market Montreal n try láti san official rate but so rate yẹn la ma fi calculate nǹkan tí ten dollars jẹ́. so ní ìgbà tí wọ́n mú bíìlì wá dé gbogbo nǹkan tààrà jẹ́ three thousand six fifty five ẹ jẹ́ kí n break it down for you. ara ṣàwámà méjì ní two thousand four hundred ẹyọ kọ̀ọ̀kan one two um, soft drink yìí jẹ́ six hundred tó túmọ̀ sí pé ẹyọ kọ̀ọ̀kan three three hundred naira then a lè ra omi méjì seventy five cl ní four hundred naira lédè tó túmọ̀ sí pé um, two hundred naira ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan wọ́n dẹ̀ yọ vat vat orí gbogbo nǹkan tá a jẹ́ jẹ́ two fifty five naira so ló sọ̀m gbogbo ẹ̀ sí three thousand six five five naira níye tá a ná níbí so ẹ jẹ́ kí n sọ nǹkan tí trip yìí kọ́ tó ná mi generally fún yín ó ní. Um, number one mo san three hundred naira ní Odua museum and hall of fame naira then nígbà tí à ń kúrò ní ibí báyìí mo san car park two hundred naira lélẹ̀ tó fi jẹ́ five hundred naira outside this bill lélẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo owó tí mo ná jẹ́ four thousand one fifty five naira nínú um, ten dollars. kò ní jù báyìí lọ lónìí ẹ má gbàgbé pé yorùbá pọ́nbélé ni wá lórí channel yìí ẹ jẹ́ bá wa like video tẹ́ bá like ẹ tẹ́ bá dé dislike ẹ náà ẹ click dislike ẹ jẹ́ ká mọ̀ pé ẹ like ẹ ẹ bá wa comment ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ feel nípa ìbàdàn and environment and nípa àwọn videos wa so kó tó dìgbà míì gẹ́gẹ́ bí ìṣe wa ẹ má gbàgbé láti like ara yín ó dàbọ̀.